أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọ pé fún à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba kún ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́wọ́n bá ń bẹ̀ mẹ́sà fàánù yìí wà kó láyé tálíkì àmà onítọ́ ń jẹ́ òru kẹta oṣù Ramadan fourteen forty six nàìjíríà náà Muhammad sallallahu alaihi wa sallam an bá dùkú tafsir wa markaz wa markaz umar bin al-khattab al-islami kan nan gbàyè sura ta yin kina ni suratu yusuf nínú àná ọlọ́wọ́n aya ta gbéra ní òní yìí òun náà ni aya ogún dédé ọ̀kára ní sùlọ́tù fil madina imra'atu al-aziz tuwa wíìdù fataha náà. subhanahu wa ta'ala wọ́n á ròyìn fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó láàrin Yusuf àtìyàwó ọ̀gẹ́ ẹ̀ Yusuf kọ̀ fọlọ́n ní kẹ́lẹ́ rí jẹ́rìí pé pé ya lẹ́yìn ayẹ́ pé Yusuf ló sòótọ́ nù tẹ́lẹ̀ pé aṣọ rẹ̀ ya wájú ló sòótọ́ nì ọlọ́run ọba subhanahu wa ta'ala Yusuf ẹ̀yìn tí ọ̀gá sọ pé Yusuf arud ada Yusuf gbàgbélé bàbá yẹn ó ṣe èèyàn gan kò fẹ́ kí ọ̀rọ̀ yẹn tàn kò fẹ́ kọ́ yẹn jáde kó nulẹ̀ ó ní arud gbàgbélé wí lé àmọ́ pé àbúrò máa ń fa lọ ní pé káwọn yẹn gbọ́ ìwọ́n tó ra aburú ṣetán nígbà ọ̀rọ̀ yẹn ti kàn sí gbòòrò gbogbo ara àwọn pàápàá jùlọ àwọn èèyàn ńláńlá àwọn ìyàwó náà ti gbọ́dọ̀ pé èèyàn ńlá ni azeez tí ṣùgbọ́n wà náà ọ̀kadà ní sọ́tò fi Madina àwọn obìnrin láàrin ìlú ní Madina láàrin ìkẹsí Madina munawara Madina ti Misra ni ti Egypt ni ọ̀rọ̀ yẹn ti kàkàkiri lóò. امرأة عزيز تراود فتاة عن نفسه فآه ìyàwó ọ̀gá yìí òun ló fẹ́ fọ́ọ̀sì ara rẹ̀ lórí ọmọbìnrin ọmọkùnrin yìí òun ló fẹ́ fọ́ọ̀sì ara rẹ̀ lórí ọmọkùnrin yìí tẹ́ pé ọmọkùnrin ọ̀fẹ́ wà káyì tẹ́ka buhari gbogbo a ah, ọmọ yẹn rẹwà a ah, ìfẹ́ Yusuf ọmọ buhari o. حبا إنا لنراء في ضلال مبين والله داجو داجو obìnrin wà ní hàn ìṣìnà ní bóòlù tó máa fọ́ọ̀sára ọmọ ọ̀dọ́ ọdún lẹ́yìn kọ́lá máa sẹ́mi azimakrihim nígbà tó náà wàá gbọ́ ìròyìn tí ń lọ ọgbọ́ gbogbo ètò ètò ẹ mọ̀ pé kìí sì gàgé kiri ni arsalat ilayhinna ó pè wọn ó bá invite wọn wà á tẹ́lẹ̀ lahunna bùkátì ó dẹ̀ pèsè jókòó fún wọn gbogbo kálukú jókòó sí wà á tẹ́lẹ̀ kulla wahidin minhunna sikina ó dẹ̀ fún wọn lọ́dọ̀ pé kẹwàá bá mi sàfihàn ó fún wọn lọ́dọ̀ tí wọ́n fi gé tí wọ́n tó fi sàfihàn náà nígbà tí wọ́n ti sẹ́ẹ̀fì kan tó ń kálukú wọn ti jẹ́dùn náà ó wá pe Yusuf qalat akhruj alayhim yọ sí wọn lọ́lọ́ yọ sí wọn rìn láàrin wọn báyìí lọ kó wọn rìn bọ̀ ó di eyín kọlámà ra'aynahu nígbà tí àwọn obìnrin rí Yusuf tí wọ́n rí ẹwà rẹ̀ nítorí gbogbo ẹwà ayé ọlọ́run dá sí méjì gbogbo àwọn àgbáyé yòókù pátá àti èbó ni àti dúdú ni àti lárúbáwá ni àti àfínì gbogbo amúkan Yusuf nìkan mú ẹyọ kan ọrẹwà púpọ̀ lọ́fà ọlọ́ọ̀bá kó sí wáwọ́ lọ́mọ àlùjẹ́nà ìgbà wá wáyé pé ẹwà níbi Yusuf lábàáwá àlùjẹ́nà éèjì àníbi Isa ọmọ Mariam lábàáwá àlùjẹ́nà ní thirty three ìgbà yẹn yẹn ti bàlágà ọba ní wọ fọ́ọ̀tì fífi lọ òtí ń gbó ó di wa gíga bàbá wa àgbà níbi Adam lábẹ́ ọ̀jẹ̀ náà títí náà zira títí fi jọba yẹn ga gíga bẹ́ẹ̀ lábẹ́ ọ̀jẹ̀ náà ọlọ́kùn sí ọmọ ọ̀jẹ̀ ìwà níbi wa Muhammad wa inna kala ala kólùkì náà àlè ìwà tó ìwà rábà wà jẹ́nà ó di ọlọ́ọ̀bà à ń bẹ̀ sánú wa àwọn ògbé rábà wà jẹ́nà bí àpá yẹ àti gbogbo pépà à ń bẹ̀ ọlọ́ọ̀bà nípa kọ́lọ́ọ̀bà kó síwá lọ́mà jẹ́nà bí láì síwá nígbà tí wọ́n rí agbálẹ̀hù àwòkè ha Allahu akbar àwọn kan ah wọ́n bẹ̀rẹ̀ sí gíra wọ́n bẹ̀rẹ̀ gíra wọn lọ́wọ́ nù wọ́n bẹ̀rẹ̀ ọ̀bẹ bẹ̀rẹ̀ sí gíra wọn lọ́wọ́ wa qulna haṣa Allah haṣa lè wọ́n ni a ìmọ̀lélé yìí o haṣa Allah a ìmọ̀lélé yìí o ma ada basharun eléyìí tó mi ní ìmọ̀ ìmọ̀lá eléyìí eléyìí tẹ in hada illa malakun karim eléyìí màláìka ni o kìí sẹ́yìn rásán màláìkà yẹn gan nínú àwọn alápàlẹ́ nínú àwọn màláìkà yẹn malakun kareem alápà áá ah, ah, èèyàn lọ́yà yìí báyìí ah, alájà ọ̀ jẹ̀bi ọ̀ jẹ̀bi gbọ́n tó dín bú Yusuf tẹ́lẹ̀ ó ní wọ́n rí pé báà kì í sẹ́dáwọn lè bùnú káyàlá fọ̀dá lè kúnná lẹ́bi lùmtúmnà ní fìyì ẹbí mọ̀ bá ìgéra mílẹ̀ kanárí ẹ̀yin lẹ́yìn gẹ́ra yín lọ́wọ́ nítorí tiẹ̀ yìí ní tí ẹ̀ mílẹ̀ bùnmi sí nìyẹn tí ẹ̀ sọ pé ìyàwó ọlọ́lá yìí ṣe àyídá ẹ̀ẹ̀ka péré kejì jọ́kàn wọn bá bẹ́ẹ̀ jọ́kàn àsìkò díẹ̀ náà ní péré ọlọ́wọ́ mùsọ̀fọ́lá náà psychologist wọn motivation tó motivation ọkùnrin ń irú yóò sùn tó wọ́n dàbí ọ̀kan náà wọn tábì òun tábì yìí ọ̀rẹ́ wa púpọ̀ nàbí sẹ́dínà Umar bin Khattab radiyallahu anhu lálàálẹ́ máa ṣe pàtrò káàkiri ọwọ́n ṣe pàtrò jọ kan ọwọ́ rẹ̀ ọwọ́ ní kò wọ́n sinmi lẹ́yìn kò léka ọwọ́ agbọ́ tó bèrè kan nu agboolé ń dáwà kan ah, ọkọ mi ni ò sí nílé yìí kí n ríru lágbájá ah bẹ́ẹ̀dì mi ò bá mọ̀ fún gba àlejò kọ̀ọ̀kọ́ yìí sẹ́ni ọmọ rẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹni ta sẹ́ni ọmọ rẹ̀ ń kàtọ́ ọ wá gbọ́ gómìnà sọ pé tẹ́kù mo ríru lágbájá ó dákọ̀ tábì èyí ah bẹ́ẹ̀dì ò bá mọ̀ sẹ́ni ọmọ rẹ̀ wá ní kí wọ́n lè pè tábì yẹn wá nígbà wọn gbọ́ ah ọ̀rẹ́ wa tábí iná rẹwà tí ní mọ̀rọ̀ wálé àà àgbàjọ tó bí fìtínà obìnrin ọwọ́ àárí irun rẹ̀ irun rẹ̀ yáyì tí ní wọn kọ́ni fánù rẹ̀ ẹgbẹ́ mòrò èèyàn ńlá ni wọn kọ́ni fá irun rẹ̀ nígbà wọn fánù rẹ̀ tó ti kọ́ bẹ́ẹ̀ ọwọ́ tó wá yáyì dúró ju wàhálà lọ sí ní mọ̀rọ̀ ni ìwọ yìí olùgbà agbẹ́mọ̀dínà ọmọ fìtínà obìnrin. ọba mú kú mọ̀sí ni ọba ní kọ́ sọ́dọ̀ gọ́ọ̀nà kọ́ mọ̀ lè bàbá rẹ̀ wá bàbá ọmọ yẹn bá ní àá ọmọ mo ní ó tún wá ní ìlú mọ̀dínà tálẹ́bí máa tọ́jú mi sẹ́ni mo náà o torí ọmọ fìtínà àwọn obìnrin bẹ́ẹ̀ ni fìtínà ti nàbí lásìkò tí wọn obìnrin àwọn ọgbẹ́ dẹ́rù ni lọ́kàdúrà wá tó owó anẹ́sì ibi mo fẹ́ fọ́sára mi lórí lótọ́ kọgbá kọgbá oye fọ́sítà àfàmà ọkọ̀ kúrẹ́jánu ọkọ̀ kọgbá ọ̀nà ìlànà yẹ fẹ́lú máa àmúrò tí ọmọ yìí ọba ṣe tí mo ní kó ṣe ìfẹ́ yẹn sí wà lọ́kàn tí wà ní mo yà á ẹ̀sùn la yóò jẹ́ náà áàdì kọ́ lọ sẹ́wọ̀n ó lè wọ̀lẹ̀ kó náà nínú sọ àgẹ̀rẹ̀ àwọn àdé bá pé ẹlẹ́wọ̀n ni yóò jẹ́ mi pẹ̀rẹ̀ láyé sí ni ẹ̀wọ̀n di nǹkan fáàrí níjọ́ ọ̀nà lè yẹn lọ ẹ̀wọ̀n nǹkan burúkú ni wọ́n ròyìn fún wa bọ́ra kan vulcanizer ni wọ́n á gbé vulcanize táyà kẹ̀kẹ́ fún ọ wá tó ṣetán nítorí páàkì bólè ti gbé ma lọ́wọ́ nù nígbà tí o lè gbé ma lọ́wọ́ wọ́n bá mú wọn lẹ́wọ̀n oṣù kan wọ́n wà lọ́wọ́ lẹ́wọ̀n oṣù kan ọwọ́ adarí jí látẹ̀wọ̀n ní èdè Maghrib yẹn ló wá lọ lé ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ tiẹ̀ ọ wa lọ lé ọ̀rẹ́ kó òun lè dọ̀kítọ̀ àkóbá tẹ̀sẹ̀ lọ sí òun ti lọ sẹ́wọ̀n oṣù kan ti dé nígbà tí ọ̀rẹ́ dìde magrib ni ìyá ọ̀rẹ́ rẹ̀ ń ṣe àlọ́lá lọ́wọ́ ìyá ẹ̀ fẹ́ lọ kí magrib ẹ̀ka ẹ̀lẹ́ o káàní lẹ́wọ́n jẹ́ á ìyá ẹ̀ dìde mi tó sáàmì kẹlẹ́wọ̀n ìyá ẹ̀ tẹ̀ sùn ẹsẹ̀ rẹ̀ dẹ̀ tí a ń sìnkú kò gbádùn ẹsẹ̀ yẹn níjọ́ tìbárẹ́lẹ́wọ̀n tìbárẹ́lẹ́wọ̀n àwọn èèyàn máa jáyà yìí àmọ́ nìṣó ti di akọ pé àrẹ̀wọ̀n ọlọ́mọ tìbárẹ́lẹ́wọ̀n ó di wa níbí láyé Yusuf ti rán lọ ìwọ̀n nìyẹn wọ́n ní àásọ̀dẹ̀lẹ́wọ̀n yóò di ẹni Yusuf wà kọ́ ọgbọ́ ìtì wọn. nìkanra السجن أحب ahabu مما mímà إليه. òòlà ní iléyì ọlọ́wọ́ba mo wà níbi ọlọ́wọ́ba ọlọ́wọ́ba mo prefer kí n lọ sẹ́wọ̀n ju tí wọ́n pè mí sí ìlọ zina àìní lè zina mo prefer asijinu ahabu iléyà mo prefer kí n lọ sẹ́wọ̀n mímà yẹlẹ òòlà ní iléyì wa illa tasrif wa illa tasrif anni kaydahun ọlọ́run ọba tó bàbá gbèdè borí ète wọn yìí tí àwọn àwọn obìnrin dá ìtẹ̀ nù tó bàbá mi gbé tó gbomi lékè ète wọn yìí asọ́bù ah, ilé hin màá bọ́ sínú trap wọn o ọmọ ènìyàn ní màá bọ́ sínú trap wọn ó di màá bọ́ sínú trap wọn wà á kó mi lọ jẹ àhìrì ìwà báwọn ìsíbáyìí lọ yóò sọ mi di jáhìrì gbogbo ìgbà tó ti dì náà jáhìrì ọlọ́mọ sì wá ní járe fastajaba Allahu rabbuhu ọlọ́run bá gbàdúrà nàbí Yusuf ọlọ́run ní ọyọ́ ọlọ́ sẹ́wọ̀n náà nù sọ́rọ̀fà ánú ọkọ̀ ìdà hùn ó gbé ètè wọn ẹ ó gbé ànábì Yusuf borí ẹ kò jẹ́ kéètè wọn mú kó o sì dìnnà iná owó sẹ̀mí olùdásẹ́ alẹ́ ọlọ́run ọba òun náà lọ́bọ̀ olùgbàdúrà òun onímọ̀ jùlọ ọlọ́run tó ń ṣẹlẹ̀ bọ́lá ti yọ Yusuf ni nínú eti àwọn obìnrin yìí láti bọ́ lọ sí ẹ̀wọ̀n nígbà táwọn obìnrin ìlú náà ti wá rí wọn gba àwọn àpòrọ Yusuf eh, ìyá yìí try tó ń bá Yusuf gbé báyìí ó tíráì afáwa Ibn Kathir ọwọ́ mú hadithi wa kó lè bá a jẹ́ kọ̀ọ̀kan ká má ṣe mistake bọ́ sí trap àwọn wọn síbẹ̀ yóò yóò bá ayé yẹn jẹ́ yìí lọ́fà sanabi muhammad ولعلى ثبت في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال لا ريب عن صحيح بخاري أتي مسلم تجي شغل سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله àwọn méjì kan bẹ ọlọ́run fi wọ́n sábẹ́ bòógì ọjọ́ tí òní sí gbòógì kan àbí gbòógì ọlọ́ọ̀bà ìmáàmù àádìlù àti ọjọ́ tó bá déédéé gbogbo wa ìmáàmù ni wá àwọn ọmọ gbogbo àjẹ́ ìmáàmù lórí wọn ìmáàmù àádìlù ọwọ́ àwọn náà wà lábẹ́ gbòógì wọ́n ṣáàbù náà ṣàfẹ́ ibadatillah àti ọ̀dọ́ tó dìde gbogbo ọ̀dọ́ rẹ̀ ó lò láti máa jọ́sìn fọlọ́ọ̀bà ibi iṣẹ́ dáhàwá ni ìmọ̀ ìlà zalik ìgbésẹ̀ ẹlẹ́kẹta wàrúdìlú kọ́lbù ọmọ alákùn bilmasjid alákùnrin tó fọkà kọ́sínláàsì kí mọ àdúgbò tó dèdè kókó tó pè ó ti ń padà mọ́ fóònù pípé ó ti ń padà mọ́ fóònù ó di wa ṣáàb ayé ọ̀dọ́ ẹ̀yìn ní chẹ́ǹsì àwọn tó ń dàgbàlagbà àwọn ní chẹ́ǹsì mọ́ o ó di eyín wọ́n ìlànà kára jamiu àtàyà ọ̀dà ìtúwàtí ọkàn rẹ̀ tí ó fi darí ìdìmọ̀ wo aago ni bóòlù ń dùn. rajulani tahaba fillahi ijtama'a alayhi waftaraqa alayhi. ẹlẹ́ẹ̀kẹrin náà làwọn méjì tí wọ́n pàdé nítorí gbọ́n àtọ́rọ̀ ọba wọ́n yẹ nífẹ̀ẹ́ ara wọn tó tọrọ ọba nítorí gbọ́n jọ́n sẹ́sì. àkóbò táwọn ẹlòmíì lè torí owó ni àmọ́ táwọn arákùnrin yìí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó tọrọ ọba wọ́n dẹ̀ pẹ̀lú títí tí wọ́n ikú fi dé dé àwọn ẹlẹ́ẹ̀karùn-ún àbí wọ́rọ́jù tasaddaqu bi sadaqatin akfaha hatta la ta'lamu shimaluhu ma anfaqat yaminuhu ẹni tó sàárà tó fi pamọ́ gbẹ́gbẹ́ náà kọ́ mọ́ nípa sàárà tó ti bí pé ọwọ́ àlàáfíà rẹ̀ kọ̀mọ̀ntọ́wọ́ ọ̀tún ẹ̀ ná ọwọ́ ọ̀tún ìyàwó ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní kọ̀mà ó fi pamọ́ nù. وذكر ذكر الله خاليا فطالت عيناه الا كيف ابي ona ni ẹni tó pé wọn ti ọlọ́wọ́n ba wọn ti lọ àbọ́ka quran wọn ti sẹ́nájọ́ ọlọ́ba ọbẹ̀ ti sunkún lóun nìkan lóun nìkan rọ́dìrín dáàt ó imra'atun zaati jamal wa munsab wa mansib wa mansib kára inni akhafu Allah ẹlẹ́ẹ̀kejì nù ẹni tó obìnrin tó lẹ́wà tó lọ́lá tó dẹ̀ lẹ́wà wọ́n á pè kó wọ́n bóun ṣe bàjẹ́ bíi ti Yusuf yìí wọ́n á ní àhà ìní àhà fún wa. báyìí ṣe báyìí yóò wà nínú àwọn tí wọ́n jẹ wọ́n wà lábẹ́ bòbí ọlọ́run ṣàánú wa ká gbìyànjú láti ní qualities wọ̀nyí báyìí ní gbogbo ẹ̀ ká gbìyànjú láti ní kàn ọlọ́run ṣàánú wa kí ló wá ṣẹlẹ̀ fún mọ̀ bá dára láhùn. bẹ́rọ̀ rí bẹ́ẹ̀ tí ma bá dá láhùn àwọn aráàlú yẹn àwọn èèyàn ńlá gba àwọn ìyàwó wọn wá ìgbìmọ̀ gbà á ah, ọmọbìnrin ọ̀jẹ̀ bí o ọwọ́ ara hàn sọ káì tí ma bára ara ọmọ ní almaslaha fi ma ra àwọ̀ àná òyà dùnú na ó ìlàhì wọn á rí pé the best thing ọmọ yìí pẹ̀lú ìyàwó aziz tó tó kó rẹ̀ jànú tó gba tí ò gé rẹ̀ lẹ́yọ̀ ọbẹ̀ lọ́wọ́ àwọn àwọn obìnrin yóò mú gan fìtí ní ọba wọn so àfi kára ọmọ ilé wọn kára pé kára ọmọ ilé wọn ó di hàtà ìgbà díẹ̀ kára ọmọ ilé wọn ìgbà díẹ̀ nítorí ṣègbè ìgbà míì àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n máa rán àwọn èèyàn lọ ẹ̀wọ̀n nítorí kólíbà sèbù láìfẹ̀ náà ni kí ló fà á wọ́n ṣẹlẹ̀ ní àwọn ṣíà àwọn olórí burúkú yìí wọ́n lọ sí Madina wọ́n lọ bí sáré sẹ́dínà Abubakar sẹ́dínà anabi sẹ́lẹ̀m mọ́sálámàsì nígbà tí wọ́n débi sẹ́dínà Abubakar sèdè wọ́n tutọ́ sí nígbà sẹ́dínà ọmọ wọn tutọ́ sí ìmáàmù tó bá ṣe kútùbà lójọ́ náà ló ti tẹ́jú kútùbà rẹ̀ ó ti tẹ́jú kútùbà rẹ̀ ọba ìyáàlú wọn gán ọba ìyáàlú wọn gán ọ̀rọ̀ yẹn wá bí àwọn ọlọ́lá ṣíyà ni wọ́n gbà wọ́n láàyè láti débi sàárè wọn yẹn káwọn náà fi wá ṣe kùsì wọn. àwọn Saudi government wọ́n yọ ìmáàmù yẹn wọ́n suspend ẹ̀ fún bíus mẹ́fà wọ́n tún wàá rán rẹ̀ wọ́n àwọn ìṣòro bẹ̀rẹ̀ sí pariwo èyí kí lọ́ọ́ fà gbọ́n sí báyìí a save life ẹ̀ tí a bá rán rẹ̀ wọ̀nyẹn àwọn ṣí ọ̀pá wọ́n rán yàn ṣí àkọ́pá yàn lọ́dọ̀ kọ́pá alùsùn lọ́dọ̀ ṣí àgbẹ̀ ládàlà mọ́nù kan wọn gbà so wọ́n ìran lọ ẹ̀wọ̀n yẹn wọ́n fi save life ẹ̀ ó di wa bí ìgbà míì náà lọ́dún common sense máa ń ṣẹlẹ̀ láàrin tiwa náà tí wọ́n á mú ẹnìkan táwọn yẹn bá ọlọ́pàá bá sílẹ̀ fáwọn yẹn kí ni wọ́n ṣe wọ́n pa ọlọ́pàá ìmú pamọ́ ọlọ́pàá nílé police station wọ́n fi save life ẹ̀ ó di wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe láti save life ṣe na Yusuf nítorí àwọn obìnrin wọn hàn lè mà àwọn tó ń kọ́ ta ara wọn tó ń gbé ẹwà ara wọn. ودخل معه السجن الفتيان النبي يوسف ويما ثم لا وي او ما كوني ميجيكا نبا ويما أحدهما احدهما واسط ديت جوانو اغوي وكانوا ما بالك اني ارى عاصي الامر اني بي ما مو نقوتي مو كتي اوتي فمو اوغاني وقال اخر خذ إني أراني amil fowka raasi khubza èmi rí i pé mo ru bread lórí mo ru bread sórí bread mo taakulu o taakulu kẹrù mi taakulu kẹrù àwọn ẹyẹ wa ń jẹ bread yẹn bread mo ru àwọn ẹyẹ wa mo jẹ bread yẹn ìwọ nàbẹ́yìnà bìtàwé ni ìwọ Yusuf wọ́n wà tó àlá gba tó àlá tààlà ètí ń pọ̀ ọtí ń pèpè ọtí fọ́ gaari àti tí ń jẹ tí wọ́n tó rẹ búrẹ́dì táwọn èèyàn jẹ ó di nàbí iná bí tàwéèlì tó iná lára ká iná lọ sí ọkọ àríkẹ́ nire ní ẹ ẹnire ní ẹ ọwọ́ àkùnfẹ́ tó lòdì ẹ̀ wọ́n sọ pé ẹnire ní ọ yàtọ̀ sáwọn ó di kí lọ́wọ́ àtẹ̀lẹ̀ káàlà àti kò bọ̀. àwọn ọ̀dọ́ méjì yìí ńgbà wọ́n sọ àlá wọn fún nàbílẹ̀ Yusuf ó wá fẹ́ rọ́ láyé fún wọn àwọn àti fúra pé eléyìí kí sí ìrìnàjò ọwọ́ asòfin kólùkún ó lè bá àmọ́ ẹ̀kú òdodo lọ́rọ̀ wá ní kọ́lọ́láyà tí kò máa tọ́ àmú tẹ̀rọ̀dọ̀kọ́ ni oúnjẹ tó máa fún yín lásìkò báyìí lásìkò báyìí wọn ni wọ́n á fún yín wọn ní gbóúnjẹ wá fún yín àfi tí wọ́n bá sọ aláyẹ̀ fún yín náà wọ́n ti gbóúnjẹ wá fún yín ẹ má expect oúnjẹ láì tí gbọ́ tó máa aláì tó fi mọ̀ pé òdodo ni ní tó ń sọ fún wọn ìlú lánàbà àtúkùmá bìtàwéèlì nígbà tó bá sọ̀rọ̀ ìtumọ̀ aláyé fún yín tán yóò tó mú yàn kábùlà àyà àti ẹ̀kọ́ mọ̀ kó tó mú yàn fún un. zalikuma mimma alamani rabbi ìṣe bẹ́ẹ̀ tí mo sọ fún yín ilé wa nù ntọ́nà ọba mi tọkọ mi tọ́nà ọba mi mọ̀ mí. inni taraktu millata qaumin la yu'minuna billah èmi ò mi ò tẹ̀lójú ọ̀nà àwọn tí wọ́n gbọ́n náà bá mi ṣe kẹfẹ́rẹ́ dèmi musulmi dáadáa lè ní ihò tẹ̀lẹ́jọ́ àwọn ọmọ wọn ń bèrè àkérè tó ń kà fèrè òní àwọn tó wọn gbà pé àdìdè ń bẹ tó wọn gbà àlùkàmà ń bẹ tẹ̀lẹ́jọ́ tẹ̀lẹ́jọ́ rẹ̀ ọ̀tàbára tó nílò ti àbá èyí ojú ọ̀nà bàbá àwọn bàbá mi mo tẹ̀lé ibrahim bàbá àgbà lọ́hùn bí ilá ibrahim ojú ọ̀nà tó tẹ̀lé nínú tọ̀lé wọ isaac àti ọmọ rẹ̀ isaac ojú ọ̀nà mo tẹ̀lé wọ yaakub àti yaakub lọ́fà sọ pé àwọn ta ni alápẹ̀lú jùlọ ó ní Yusuf ni nàbí yorùbá nàbí yorùbá Yusuf anabi ni ibnu nàbí ẹni tó bí anabi ni anabi Isaac àbí Yaakub Yaakub ẹni tó bí Yaakub náà anabi ni náà ni Isaac ẹni tó wá bí Isaac bàbá àgbà náà nàbí yorùbá nàbí yorùbá Ibrahim aminu rahman mo wá tẹ̀lé ọ̀nà bá iya Ibrahim wa Isaac wa Yaakub ma kana an nushrika billah kò tó fáwọn akásẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà kò tó fáwọn akásẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà gbogbo àwọn tó ń ṣẹbọ yẹn nkankan ni ẹ bá ń ṣẹbọ min shay zalik min fadlillah alayna ilé wa nù ọlá tọ́lọ̀ ti fún wa àti bàbá mi Yakub àti bàbá rẹ̀ Isaac àti bàbá bàbá àgbà Ibrahim ha zalika min fadlillah alayna wa ala an-nas ọlọ́run ti wọ́n gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ọlọ́run sọ̀rọ̀ fún un ó yẹ walakin akthara an-nasi la yashkurun àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹ aláìmoore ìwọ mùsùlùmí tó ti lọ church aláìmoore ni ọ ìwọ mùsùlùmí tó ti lọ lé bàbá tí fi yẹ̀pẹ̀ ṣeré tí yẹlẹ̀ wò aláìmoore ni ọ sọlọ fi múna islam àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ọlọ́run nìkan lọ́mọ yìí wọn wọn náà wòrò sọlọ ti fún àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba àwọn scientists nígbà wọn kà á kà á kà á kà wọn ní àwọn ẹ̀dọ́ ọlọ́run bá bi lọ bí eighteen thousand ọmọ ènìyàn àjẹmú màláìkà ẹyẹ ẹja oríṣiríṣi àwọn ẹ̀dá ọlọ́run bá yẹn lọ bí eighteen thousand làwọn scientists sọ ọlọ́run ọwọ́ ìtẹ́ ẹ̀mẹ́lẹ́ sọ yẹn subhana lẹ́rí kọ́lákàlà azúwájà kúlẹ́hà mímà tó ń bitú àrùn omi nà àǹfóṣe yìí láyé alẹ́ mi ọlọ́run láwọn òun jọjá mi tí ẹ̀ máa ń parẹ́ èyí tí ẹ̀ máa ń parẹ́ lẹ́ka mi èyí tí ẹ̀ máa ń parẹ́ ẹ̀ lè ka ilé ẹ̀kọ́ ni báwọn ẹ̀dá yìí ti wá pọ̀ tó ọlọ́run ọba wa sọ pé ọ̀gá gbogbo wọn tó dáa jù lọ́mọ ènìyàn ọlọ́run búra pẹ̀lú àwọn nǹkan mẹ́rin bọ́lá wọn bá búra ọ̀rọ̀ rẹ̀ dodo ni ó ti wá búra kọ́lọ̀ yìí bàrà yìí والتين مفجي دي فبورا فبورا وزيتون مفجي دي فبورا أوليف أويل وتورس مفي أوا أوكي تنقل تور أوكي أكواتا توما هجيلولي ونقل تور أكواتا نيوتي هجيلولي سيسيني نغاغورا يدكال مزبا نبي موسى وهذا البلد الأمين أنا مفيلو يبورا إلو على إفكبالي إلو مكة أنا في بورا وهذا البلد الأمين ọlọ́run ọba kí wá ní jawabu kọ́sọ̀m ó búra kí ló búra lórí kí ni laqad khalaqna al-insana fi ahsani taqwim nínú àwọn ìdájọ́ ọ̀dá tó pọ̀ yìí ètò dájú lọ́mọ ènìyàn ẹ̀dá kò mọ̀ ẹ̀yà mi ní Islam sáwọn alábẹ́ lọ́nkọ́ dáwà lọ́mọ ènìyàn ọlọ́run kẹsàn án ló dáwà lọ́mọ ènìyàn ẹ̀jẹ̀ àmì òrìṣẹ́ lọ́wọ́ bá ká má máa wọ ẹranko ẹranko ní máa tẹ̀lé fẹ́ẹ́ kìnìún tó gbọ́dọ̀ jẹun yóò pa nǹkan kí nǹkan yóò pa àwọn ẹ̀dá mi àyíjẹ́ ń pààyàn náà nítorí pé bẹ́ẹ̀ jayé bí ìwà ẹranko mi ejò tiẹ̀ yóò sànyàn jẹ ìwọ́n tó ń bínú pé ẹnìkan ó da fẹ́nìkan ọ̀fẹ́ sàn jẹ òun náà kó ṣubú rẹ̀ ìwà ẹranko mi ìyẹn dáadáa laqad khalaqna al-insana fi ahsani taqwim nínú àwọn èèyàn yẹn ọlọ́run atún ní tó dáa jù náà nìyẹn náà ni mùsùlùmí mùsùlùmí ló dáa jù náà mí nìyẹn innal ladhina amanu wa amilu salihati ulaika hum khairu bariya mùsùlùmí innal ladhina amanu àwọn tó bọ́lọ́ gbàgbọ́ wa amilu salihati tí wọ́n dẹ̀ ń ṣe rẹ̀ ulaika hum àwọn dáa jù náà yà ọlọ́run àpamọ̀ tó dáwà lọ́mọ ènìyàn tí wọ́n á ti wá ní mùsùlùmí àdúgbò lọ́wọ́ lọ́ba ọlọ́run jẹ́ amóore nínú àwọn mùsùlùmí ètùtù wa dáa jùlọ ọmọ lẹ́yìn àdébí Muhammad gbogbo àwọn tó ń síwájú wa mùsùlùmí ni wọn láàrin bàbá wa ànábì Adam bàbá àgbàlọ́n ibi Adama náà ní bàbá gbogbo wa Adama náà ní bàbá gbogbo wa ànábì Adam láàrin rẹ̀ tó fi dórí ànábì Nuh alayhi salatu wassalam gbogbo wọn mùsùlùmí gbogbo wọn kò sí kẹfẹ́ láàrin wọn èèyàn bí bẹ́ẹ̀ láàrin wọn àmọ́ àdìsí wáyé pé mùsùlùmí gbogbo wọn láàrin àwọn mùsùlùmí yẹn ìtura tó wá dáa jù náà ni ọmọ lẹ́yìn alẹ́ Muhammad wọn ni kuntum khayra ummatin ukhrijat linnas Allahu akbar ẹ̀yin lẹ́ dáa jù kuntum khayra Umar bin Khattab ọlọ́wà àtàbí lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ o tí wọ́n pé gbogbo mùsùlùmí náà ni ọlọ́wà ni antum khayra ummatin ọlọ́wà ni kuntum khayra ẹ̀yin lẹ́ jẹ́ ẹ̀yin ẹni tí wàá fẹ́ jẹ́ èèyàn dáadáa àbí kò náà ní àwọn nǹkan mẹ́rin àbí nǹkan mẹ́ta tí ó mú ibn Khattab pa tí ọlọ́tọ́lọ́ nǹkan kuntum khayra ummatin kí ni ukhrijat lin-nas ẹ̀yin lẹ já ajú lẹ́dà ta'muruna bil-ma'ruf ẹ̀ ń pàṣẹ dáadáa sọ̀bù ọ̀tọ́ bẹ́ẹ̀ jọmọ lẹ́yìn mi sẹ́ dáadáa àbí máa pàṣẹ dáadáa òkèrè وتنهون عن المنكر ان كابروا ولا تنكبروا اما سبوا ما ẹ má ṣe bíbí àmà ẹ torú pàdà nù Ramadan yìí ẹ má ṣe dáadáa ẹ já kó bíbí dáa ẹ má kírun lásìkò pẹ̀lú jama ìwọ ìyá máa gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu ìwọ bàbá tọ́jú àwọn ìyàwó rẹ ọlọ́wọ́ bó sí náà jìkì fọlọ́bí tọ́jú wọn wọ́tẹ̀nà àwọn wọ́tọ̀ òmìnira ẹ̀wọ̀tọ̀ wa ní imáni ní kalma la ilaha illallah bí mọ̀tọ́dá pẹ̀lú àwọn tó túnmọ́ nù ẹ̀ lọ́bi jẹ́ àkáyọ̀ ọ̀mọ́tì ọlọ́wọ́ bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹwù bá ti jẹ́ khairu ummati tó ah, ọlọ́wọ́ àmọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn yìí pé àwọn bàbá bàbá tó kọ́kọ́ gba islam ló agboolé wa tọ́lọ̀ fi ní kó bí wa sínú agbo islam wọlé ó di sábà dùn náà ọlọ́ba akẹwà tọ́lọ̀ pọ̀lọpọ̀ àwọn bí wa sínú islam ni wọ́n bí wa sínú islam kiri pàwọn àgbà islam fúnra wa àwọn sàbí wọn gba islam fúnra wọn ṣé wàhálà wọ́n fi àjẹ wọn àmọ́ wọn kàn bí wa sínú islam ni islam dára nílọ́fẹ̀ẹ́ ló fi làwa ṣètò lágbèyànjú àti mà wọn pèrè mùsùlùmí tí wọn lọ ṣọ́ọ̀ṣì wọn pèrè mùsùlùmí tí wọn ní òǹkó tó ní pọ̀ fọ̀ kíkẹ́lẹ́ fún ọkọ̀ bí ẹ̀fọ́ à mùsùlùmí ìwọ kuntum khayra ummatin ukhrijat linnas ó di wa ọjà gbọ́ islam náà yìí dáadáa kálí bá wàá nù àwọn ẹ̀wù bọ́lọ̀ ti kẹ́wàá tó anabi muhammad ó ní sáfù táwọn èèyàn tó wà jẹ́nà nígbàgbà kẹ́mà sáfù one hundred and twenty to fófin sáfù one hundred and twenty tutọ́ de àwọn mùsùlùmí ọmọlẹ́yìn alẹ́ bí Muhammad yàn eighty nínú àwọn sáfù yẹn eighty sáfù eighty àwọn ọmọlẹ́yìn alẹ́ Muhammad sallam àwọn ọmọlẹ́yìn alẹ́ bí kàwákùn wa o wọn wà jẹ́nà mọ̀ nǹkan lè ọmọ tó wà jẹ́nà. akọwa jana safu 120 na wọn sufufu gbangba alkiyama 80 nínú ẹtì ọmọ muhammad ẹmọ jẹ àwọn ọmọ ya mìíràn islam kawa atẹlẹ sunna ntí òmu wa wà nù ẹnìyẹ o ọlọ́run jẹ àwọn olóríire náà karim wala la ilaha yusuf ọwa ni ọba ti wá wọn Allah'a emanet olun. salatu wa salam ó bẹ̀rẹ̀ sí bá wọn tó dùn àlẹ́ wọn bẹ̀rẹ̀ sí bá wọn sí ẹ̀rọ sí tawhid ló bá wọn sí ìyá sọ ibà ìsèjì ìyẹn ọ̀rẹ́ mi yéèjì sáà tó ń gbé nu ẹ̀wọ̀n a arbab sáwọn ọlọ́run orísun Ṣàngó Ọbàtálá Ọya òṣàpópó òkè Ìbàdàn tẹ̀ ń bọ̀ Ọ̀ṣun Òṣogbo àwọn oríṣiríṣi àwọn òfìsẹ̀sì àrùbáàbù oríṣiríṣi ọlọ́jọ́sì tí ó lọ bá a mùtọ̀fẹ̀rìkó ìjọpọ̀ yàtọ̀ síra wọn hayrun sáwọn lọ́yẹ̀ ká máa jọ́sìn àmì lọ àbí ọlọ́ọ̀bà allah nìkan lè ká máa jọ́sìn alwahidul kahar wọ́n pé òun náà ni ọba kan so alkahar ọba tó bù háyà gbogbo ayé mẹ́ta àbúrò náà ní dóyìn kò sí nǹkan tí a ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́wọ́ bá illa asma'an sammaytumuha antum wa aba'ukum àwọn ọkọ̀ lásán ni Ọbàtálá ìgbàrẹ̀ ní kankan tí a ń jọ́sìn fún ọkọ̀ lásán bí àyìn pẹ̀lú àwọn bàbá yẹn lọ́sọ̀rọ̀ kan ma anzala Allahu biha min sultan kò sí ẹ̀rí kò sí ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀zẹ́dọ̀dọ̀ lọ́ọ̀bà lórí ẹ̀ ní hukmu illa lillah ìlà lè yà jọ́sìn fẹ́ lómi àforíkan sùn láti rọ̀ wá bàbá màmá ọlọ́run nìkan ní jọ́sìn fún ẹ máa ń pè nǹkan mí o lẹ́yìn náà olùkọ́ yìí ilé ilẹ̀ tó ń sẹ́mi lẹ́wọ̀ Islam sẹ́mi àwọn ẹlẹ́sìn kejì ولكن أكثر الناس لا يعلمون أما كل يوم كل يوم wọ́n kọ́ sí mi bẹ̀ ó di alkiyama kó tó máa pé ó ti yíwọ́ fáwọn lọ́ọ́ fa àdúrà ńlá làwọn yorùbá máa ṣe àmọ́ kò jìnnà tó wọ́n ní ọlọ́wọ́n ọba wọ́n ni Muhammad oní ọlọ́wọ́ bá o jẹ́ àmọ́ òótọ́ lóòótọ́ kó o sì fún alágbára àti tẹ̀lé òótọ́ náà àwọn ẹlẹ́bọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ pé táwọn ń bọ̀ yẹn ìrọ́lá ń pa ìbá kan tí wọ́n mú ní òní tó ń pèrè lórí àwọn nìkejì tó hàn tó ti bu ara olóòmù àrí pé òun rí pé gbogbo ẹni gbogbo táwọn jó mara gbogbo ẹ̀rọ ni ó di eyín ọlọ́wọ́n bá jáàmù tọ́lóòtọ́ kó o sì fún alágbára tẹ̀lé òótọ́ ọlọ́run jẹ́ àmọ̀rọ́ nírọ́ kò sì fún alágbára ti jìnà sí i ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ gbogbo àwọn bídà yẹn gbogbo àwọn lẹ́bọ̀ yẹn gbogbo àwọn náà mọ̀ pé dáhùn ṣe ẹ̀rọ ni àmọ́ ṣe tọ́ọ̀nù tó fi yé pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni tí ẹ bá ṣe ọ̀kan ní àmì sábẹ́mi náà mọ̀ ní ìbákọ́sẹ́ ìwáyà ní ìsìn lọ àwọn tó ń tí wọ́n ń tẹ̀sí bí i aláàgó ni ẹni kọ́ owó tó bí àfa ọkọ̀ mọ̀ ká Quran ọmọ kọfí ansẹt ó lè kọfí ansẹt jíjà tó ń ta lóògbòrò ní ìsinmi wọ́n farabalẹ̀ ọkọ̀ kọfí ansẹt ó rò wọ́n bẹ̀ owó tó jẹ́ lóòótọ́ ó di yé wa òní máa ń gbélé lẹ́kọ̀ọ́kọ́ sáà káàkiri àdúgbò ó ní ah tágùmí náà mọ̀ ní ìbákọ́sẹ̀ ìrìwáyà mi náà ìrìwáyà ọkàn sùn náà ó di ọ̀kan náà ọmọ sẹ́mi tó ń kọjá ìwáyà kò ní ìdíkì ń dákọ rẹ̀ ó di bàbá alájọ kan máa wá bàjọ́ ní workshop wa nínú ọ̀gá ìwáyà ẹni kọ́mọ ìlọ́ni kó sí ẹja kan yóò sùn mọ́tò mọ́tò náà o àmọ́ bí wọ́n kọ́ sí ẹja kan lọ́wọ́ ara ẹ̀ sí ẹ̀ máa gún ní abẹ́rẹ́ lọ́wọ́ sí ẹ̀rọ ayọ̀ yìí automobile electrician kò kápẹ́tù lásìkò sí yìí tí gbogbo nǹkan ti di kọ̀ǹpútà kọ̀ǹpútà kọ̀ǹpútà yìí ọlọ́mọdé àti dáadáa fún wa ẹ̀jẹ̀ ká dúró báyìí èyí tá a kà sọ́sẹ̀ lédè mẹ́ta kàrẹ́ fún ọlọ́ọ̀bà ìtọ́jẹ́ mi sí mi náà forójì ọlọ́ọ̀bà sànù wàlá yàtàlù kìámà wàlá Qur'anul Karim wàlá ìlàlá subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa Àmín.

eléyìí lọ́fàá yorùbá làákà ìpọ̀ yorùbá ní orúkọ rere ni ọ̀sán ju wúrọ̀ àti fàdákà lọ òdì kùrí kí n bá yẹn fà mọ́tò wà bẹ́ẹ̀ ba orúkọ rẹ jẹ́ ìdáná ẹgbọ́n bọ́n níbi Yusuf nígbà tí ọba alálà tó tó tú àlà tó ní kókó lẹ́wọ̀n ní ara wọn ẹlẹ́kùn àwọn ẹ̀yà ajó ni ẹ pè wọ́n sí òótọ́ ni fẹ́ bá wọn ṣe bàjẹ́ lòótọ́ sòtí yẹn bá lè fà á lójú ẹ òdì láì pẹ̀lú kankan lá kí yẹn fà á wallahu ta'ala alam dandan ni ká má ti mọ̀ sí ẹ̀ wá n ta fi là nìyẹn ẹ̀wọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba búra ó ní wala asr innal insana lafi khusr ọlọ́ọ̀ ni mo fi ìrọ̀lẹ́ ayé búra dájúdájú ọmọ ènìyàn ọdájúdájú ọmọ ènìyàn tí bá ènìyàn ó ti kò fo àfẹ́tí ti nǹkan mẹ́rin yìí lal ladhina ẹjọ́ nígbà gbọdọ̀dọ̀ وعملوا الصالحات لن شرني وتواصوا بالحق بقسيه ودودو كنا سدودو كاكا في الإسلام كنا سدودو كاكا في الإسلام إلي إلى ما صعبتي tọ́lọ́wọ́ bá fi ní kí Islam kó tàn débi tí òun ti ń yọ ó sì tàn débi tí òun ti ń wọ̀ sẹ́nà Abubakar Siddiq oníṣòwò ní intasọ ni àmọ́ ń jẹ́ tó gba Islam nígbà tó gba Islam tó lọ sọ́jà àjọ náà èèyàn mẹ́fà lọ́wọ́ sí Islam wọ́n sọ àwọn sọ ah ẹ̀mẹ̀ kó rire abọ́ká kí n kó rire o ọlọ́run ti mú rire kí wọ́n lẹ̀ yìí o báyìí báyìí báyìí báyìí síwájú fún wa èèyàn mẹ́fà lọ gbogbo àwọn sẹ́dínà Usman sẹ́dínà abutọ́lá gbogbo ọlọ́run sẹ́dínà bọ́kà gba Islam iṣẹ́ gbogbo wa ni iṣẹ́ dáwà injiniya ni ẹni rìwáyà ni ẹni òǹtajà ni òǹṣòwò ni mo fi dáwà kún tó bá kan kìí sí islam ó di yé wa nítorí pé ọlọ́run ọba ń sọ fún anusúra náà ní àpàlàrí nínú àwọn àǹfààní ńlá ńlá tá a lè sọ àǹtí gbogbo mùsùlùmí láti jẹ dáyà ẹnu ọ̀sẹ̀ wáàzì á nínú sọ́ra yìí pé ọlọ́run ọba ń sọ fún kóló ábí ìṣẹ̀bílì adùnkù ilallahi ala basira ana ọmọ nìtàbáàni ọ̀sùnmíhánà láwọn ọmọ anamínà mùsùlùmí kìdàrí sọ pé ilé ìlójú ọ̀nà tèmi kóló ábí ìṣẹ̀bílì ojú ọ̀nà tìbí tí wọ́n máa tọ̀ ní adùn òun ìlọ̀láyà àlà ìmọ̀ kò fìṣẹ́ ọ̀tọ̀ lọ́wọ́ bá pẹ̀lú bàtírà pẹ̀lú mọ̀mà zuwamọ̀ màmá kò sì sí lọ́sọ̀ àǹfààní tó kọ̀kọ́ ṣe fún islam kí wọ́n gangan gbọ́ islam ni ana ọmọ ni tàbá ni wọn ni ana ọmọ ni tàbá ni èmi pẹ̀lú ọmọlẹ́yìn mi àti gbogbo ọmọlẹ́yìn alẹ́ bisẹ́lám ìṣẹ̀lẹ̀ ìdíyẹ àti àyẹ̀dò ó wá ilẹ̀ àmà dáa ilé ìrọ̀sọ̀rọ̀lá ó lè jọmọ lẹ́yìn àlébì sẹ́wọ̀n ní pàápàá àyàfi kí wọ́n náà pèpè sí ní tàbí pèpè sí àyẹ̀dò sọ wá pé balẹ̀gò á ní wọlé àyà lápá ọ̀rọ̀ kan bá gbọ́ yé sọfẹ́ lómi náà sọfẹ́ lómi pé àkùsọ́nà ọ̀làmí siratul mustaqim náà ní islam máa bọ̀ wá ó bá bú ẹgbẹ́ mọ́ wọ́n ìgbà níjọ́ wọn dáfà náà mọ́bìnú mọ́bìnú ìmọ̀lẹ́kí ó là wà ó yẹ àṣà àgbà islam àfikọ́ wádìí pa islam ó di ìwà olóòlà fún ìwà. Ọba Subhanahu wa ta'ala àdúpẹ́lẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Lóòótọ́ lọ́ni wa an tasumu khairul lakum. Kẹ́ẹ̀gbà àwọn èèyàn ló fi dájú fún yín. Àmọ́ tí bá wò parí àyà inna Allah yuridu bikum ni? yuridu Allahu bikum al-yusra wọlé ọlọ́run fẹ́yìn fẹ́ lọ́rùn ni ẹ tẹ̀lé ọ̀rọ̀ abdullahi bin umar àti abdullahi bin abbas ó ti tu àwọn sábẹ́ nípa nínú àwọn sábẹ́ wọn tó wá jẹ́ ọ̀gá àgbà nínú àwọn sábẹ́ kò wọ́n báyìí pàápàá jùlọ abdullahi bin abbas anabi máa máa mú lórí báyìí Allahumma faqqihhu fi ddin wa 'allimhu ta'wil abdullahi bin umar nínú àwọn sábẹ́ kí wọ́n gbà pé kò sẹ́ni tí tẹ̀lé sunna tó ó di wa so ẹ má fọ́ọ̀sì obìnrin tó wà nínú oyún àbí tí fún ọlọ́yàn ẹ má fọ́ọ̀sì ẹ̀gbà kó má gbá ẹ kódà ìtàn àmù gan kò ní ìdíẹ̀ ẹgbẹ́ bíi ìmáàmù dárúkútù ti gba ọ̀rọ̀ rẹ̀ wá ìtọ́lọ́run yẹn ni kẹjá tẹ̀lé àlẹ́bí ni yẹ ṣerú wọlá tó àṣírù wọ́n bá ṣerú wọlá tó náà ṣírù ẹ má mú nǹkan rọrùn ẹ má mú nǹkan lè kankan ó ti gbọ́ ẹ má nǹkan kankan ẹ má yẹn ní ó di ọlọ́mọdé àfàyàn yìí wa àwọn obìnrin wa tán lóyún ní ọlọ́ba aṣọ wọn láyọ̀ àwọn tó gbọ́mọ lọ́wọ́ bá tọ́jú àwọn ọmọ wọn àwọn tó ń tọrọ ọmọ bá fún ọlọ́mọ alábẹ̀rẹ̀kà àwa náà tàbí láwọn ọmọ gbogbo àwọn ọmọ wa tí wọ́n tún ọlọ́bẹ̀rẹ̀kà ọmọ làwa náà lọ́dọ̀ àwọn òbí wa ọlọ́lá ilẹ̀ islam yá ìkọjú islam wa so dynamic ọlọ́run àti pẹ̀lú ọ̀rọ̀ tó sọ́ra mọ̀ sùn kò sí pa kankankankan ní àwọn ìlú islam inna Allah yuridu bikum al-yusra bí wala yuridu bikum ọ̀sẹ̀ ọlọ́run fẹ́ fẹ́ nira ọlọ́run sì àfọ̀rọ̀ yẹ wa. Thank you islam yà yìí pọ̀ jù adọ́ ọmọ tó pẹ́lẹ́ o ipe ó ní ozèrè bóyá àárẹ̀ àbí ara ògbé mọ́ ramadan náà tó jẹ́ olórí gbogbo oṣù tó jẹ́ olórí gbogbo àwùjọ ọmọ nǹkan àmì kò mọ̀rí dọ́ àwọn ará sẹ́fàrì ó di èyí tó yíwọ́ ilé wọ́kọ́ ló gbọ́ lọ sáré àkábọ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ọ̀rẹ́ mi kan sáré oṣù àsábárì ni kò wo jẹ́ tó bá wo ó di èyí tó ní bá ní ìfọ́ orí fọ́ mi mọ̀rídọ̀ ni islam rọrùn pọ̀ jù ààrẹ rẹ yóò tó nǹkan kálọ́sọ pé kò tó nǹkan ṣé o dókítà ni wọ́n gbé dókítà gan ṣé ó di àwọn dókítà wọn pé we we care God care ọlọ́run ọba ní máa wo wàásàn ń gbà wo wàásàn ọba. àmàlù ah, làwọn tó ẹ ti bọ́ ìsúnmọ́ ló kọ ni ẹ̀bọ́ fẹ́ẹ́ tí mo lọ lé ọkọ àbọ̀ fẹ́ gbéyàwó fọ́mà tíráyé pé tó bá jọ máa à ń gbéyàwó ni ọmọ yàrá àwọn mùsùlùmí láyé kójú kó ń so ìgì yẹn amájàdán àbí ọwọ́ ẹ̀sọ́ ni tí wọ́n bí yàrá ni kó fi yàrá rẹ̀ kó ṣe tàwọn tiẹ̀ àmọ́ kó mọ̀ bá wọn participate kó wá sí tiẹ̀ ní máa sí ọlọ́run bá wọn ṣe ìkọ́mọ ṣe ní kó lè ṣe ní mùsùlùmí ni wọ́n òun ṣe mùsùlùmí dandan kí wọ́n ṣe dára sí wọn àwọn òbí bàbá màmá mùsùlùmí ni wọ́n òun ṣe mùsùlùmí dandan kó ṣe dára sí wọn lẹ́yìn náà àwọn ẹbí àwọn kinship mùsùlùmí ni wọ́n òun ṣe mùsùlùmí dandan kó ṣe dára sí wọn ẹlẹ́ẹ̀kẹta alábàgbé rẹ̀ àwọn neighbors mùsùlùmí ni wọ́n òun ṣe mùsùlùmí dandan ṣùgbọ́n bàbá màmá rẹ̀ fa wàhálà àtọ́ àmàmá ní tẹ́ ìtọ́lá ṣe ẹbí èyí màmá wa ọmọ yàrá bá rí kóun wà lọ sí tẹ̀ nínú máa ti tí wọn màmá màmá tí ẹgbàmí láyé kébìnrin àti tèmi iwájú ilé wọn sì ti yín tán kò sábúrú bẹ wọn ti kó náà sì tiẹ̀ ó di wa ọmọ jẹ kí wàhálà dé lànà pẹ̀lú mọ àtọ ọ̀rọ̀ yàrá gbára èèyàn ṣiṣẹ́ rí ganan tí yaba fẹ́ di ọ lọ́wọ́ mọjọkú di jàrá àyàn ọkàn náà wọn ènìyàn ń pè ní jùrẹ́jì jùrẹ́jì yìí àfọwọ́niwájú nígbà tí òun sì wá àbí ẹ gbàgbé àwọn èèyàn mọ́sẹ̀ zì náà wọ́n mú tí wọ́n mú tí wọ́n mọ́ ìrà láàlì táwọn aráàlú ọ̀gbọ́n ló bá kókó láàrin ìlú ó bá lè kọ́ ìletò rẹ̀ sẹ́yìn ìlú ṣètò ọ̀nà lórí bú ọ̀tá wa mo ní kó yorùbá ọ̀rọ̀ wa máa yá yìí káka mo ṣiṣẹ́ lódi wàhálà kí ni wàá tẹ̀lé ṣòro ẹ̀jú wa lè kọ́ sẹ́yìn ìlú ìmọ̀ sí náà ọba rẹ̀ ń bẹ̀ ìyá ẹ̀ bá wa lọ́jọ́ kan ó ń kírun lọ́wọ́ ìyẹn náà fìlà lọ́wọ́ ni jùrẹ́jù jùrẹ́jù kò dáhùn ìyá rẹ̀ gbọ́ píkà ọ̀ wà nílé jùrẹ́jù kò dáhùn ìyá rẹ̀ bá pè é nígbà tó ìyá bá ya kò fún yẹ èmi pé ọlọ́run gbẹ̀gbẹ̀ ìyá wa kí ló ń ṣe lọ́wọ́ ìrún ní kí kí ló fọ́ lọ́wọ́ àmọ́ ìyá ọ̀sẹ̀ obìnrin aṣẹ́wó kankan bí máa dìnnà yìí ọba bímọ zìnà lágbègbè rẹ̀ wọ́n ní àá ah, ìwọ obìnrin yìí ẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀ tẹ̀lé tíjú rédíò ṣe wá sí fún wa títí ká má ṣe zìnà má tún ṣe zìnà kódà ẹ̀yin lẹ léjù rédíò kó àlùkò láàrin ìlú tí wọ́n lè gbénu agodi ló bá ní kí a ta yín jùlójì ló fò lóyún áá ah! wọ́n sọ àwọn àfáà yìí pé àfáà dáadáa sọ very very careful wọ́n kò ní ma sọ pé bàbá kan máa lu gòjé ìlú wa ló pé gbajúmọ̀ sọ́ra gbajúmọ̀ lẹ̀ tẹ́ ń wá kiri gbajúmọ̀ very very careful àwọn aráàlú ń gbọ́ pé ló ní orí báyìí wọn ò béèrè ya rẹ̀ ni kọ́ ni fi wá wọlé rẹ̀ ọ̀sẹ̀lọ̀ sá wọ sá

ọlọ́wọ́ bá mi ọba kílẹ̀ jùrẹ́jì àwọn aláàlú abẹ́rẹ́ ti tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ dákun má bínú jùrẹ́jù àbọ̀ kọ́lé mi kódà góòlù láti kọ́lé rẹ̀ ní ìfẹ́ ní ní kéèsì kankan ní ẹ̀yìn kọ́ ìyá mi sẹ́ńjọ́ ní pé ń sí mi nù ọ̀rọ̀ yẹn alágbára ọ̀rọ̀ bí ó ní agbára pọ̀ jù kódà bá wà lórí mọ́ fà bínú bàbá rẹ̀ àbí bínú yẹ àwọn kò mi máa sọ̀rọ̀ kan pé mùnáfìkì ọlọ́kọ́lá àlọ́ ọ̀hún tó bá ní yàrá yé tí mùnáfìkì bá wọlé màmá rẹ̀ yàrá màmá rẹ̀ kò tó wọlé tó bá wọlé lẹ́yìn yẹ́ ọ fẹ́ kọ ẹ̀ lọ́wọ́ ó ní wá sí wọlé màmá rẹ̀ síwájú rẹ̀ ọlọ́njẹ́ ọ̀ká má tó bá fi jáde kó nu ilé yẹ kó tó wọlé ó ti gbalẹ̀ jẹ́ mùnáfìkì ọlọ́nkọ́lá lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́sọ pé mùnàfíkì àwọn ni wọ́n tẹ́lẹ̀ náà ọjọ́ à ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala akágbìyànjú láti tẹ̀lé àti àwọn òbí wa àwọn bá ní ká ṣẹbọ àwọn ọgbọ́n mọ̀mọ́ pẹ̀lú ẹ̀lẹ́ ni lakum dinukum òye àdébà wọn ṣẹbọ ó di ọlọ́mọdé àfọ̀rọ̀ ìdíwọ́ ọlọ́ba àwọn òbí wa tó wà láyé ọlọ́run jẹ́bi ìwọ́ ogun látàrí dáadáa ọlọ́mọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب أرأي الأنونسي هو ما زيرو مارو 6981 الله تعالى وعليكم السلام